Part C. Reply GB or P. Papa. P. Bigbo. GB. Papa. P. Ẹ̀gbọ́n. GB. Adúpẹ́. P. Ẹ̀pẹ́. P. Ẹ̀gbádò. GB. Pa. P. Ẹgbẹ́. GB. Àpótí. P. Gbádùn. GB. P. Lágbájá. GB. Pẹ̀lú. P. Dùgbẹ̀. GB. Òpópó. P. Ṣùgbọ́n. GB. gbàgbé. gb. pọ̀jù. p. parí. p.